mo kí gbogbo àwọn ọmọ yorùbá ní tilé tó kó o ẹ káàárọ̀ ẹ káàsán o ẹ káàlẹ́ o ẹ̀yin ọmọ aládé ẹ̀yin ọmọ aládé lórí alóríládé mo kí yín ọba mi Èdùmàrè á ti gbogbo wa o ẹ jọ information kan ni mo mú wá fún wa lọ́jọ́ tòní òun òun ni lórí nationwide uh, nationwide protest tó fẹ́ wáyé ní August first twenty twenty four tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ òun ni mo mú information ẹ̀ wá àwa tí a dẹ̀ jẹ́ Yorùbá nation tí a jí ọmọ Yorùbá nation tá à ń jà fún ìjàngbara lọ́dà bàbá wa Professor Banji Akitoye àti lọ́dà bàbá wa olóyè ọmọ adéyẹmọ àti àwọn àgbààgbà dáadáa yòókù tàjọ ń jà fún ìjàgbara yìí ẹ̀yin ni ẹ̀yin ni mo torí rẹ̀ mú information yìí wá bá nítorí nationwide protest tó ń bọ̀ yìí ni mo ṣe ní kí ni information yìí ṣe jáde ni ìkéde yìí ṣe jáde tó ká sọ fún gbogbo wa. kí ni wọ́n ní ká sọ fún wa ẹ̀yin ọmọ aládé lákọ̀ọ́kọ́ tí ẹ bá kọ́kọ́ gbọ́ wípé wọ́n ní kí àwọn ọmọ Yorùbá nation pé ká má jáde pé nationwide protest tó ń bọ̀ pé kò kàn wá ẹ sọ fún ẹnìyẹn pé irọ́ funfun báláwú pé irọ́ ló pa ẹ sọ fún ẹnìyẹn pé irọ́ lẹnìyẹn pa gbogbo wa ló kàn gbogbo wa la jọ fẹ́ jáde gbogbo wa la dẹ̀ gbọ́dọ̀ jáde torí pé inú nàìjíríà la ṣì wà nàìjíríà dẹ̀ ṣe ń fìyà jẹ wá a láti jáde láti protest so ojúṣe wa ni ẹ̀tọ́ wa ni lábẹ́ òfin láti fẹ̀rúnú wa hàn ṣùgbọ́n ìkìlọ̀ tó wà ń bẹ̀ àbíkí sọ pé ìkìlọ̀ wà ń bẹ̀ fún àwa tí a jẹ́ ọmọ Yorùbá nation tá a dẹ̀ mọ̀ wípé a fẹ́ jáde fún protest tó ń bọ̀ yìí àkọ́kọ́ ìkìlọ̀ ìkìlọ̀ àkọ́kọ́ ni wípé ẹ má wọṣọ Yorùbá nation lọ ṣé ń gbọ́ mi ẹ̀yin ẹ̀yin brothers and sisters mi tẹ́ ẹ bá lọ síbi protest yẹn ẹ má wọṣọ yorùbá nation lọ́ọ̀bẹ̀ o tẹ́ ẹ bá dẹ̀ débẹ̀ tẹ́ ẹ bá tún wọṣọ yorùbá nation tẹ́ ẹ bá débẹ̀ kò sí Ìgbòho òòṣà owó bàbá dámì Ìgbòho òòṣà owó bàbá dámì ẹ jọ̀wọ́ ẹ mú yẹn ẹ yọ kúrò o ẹ bàbá wa kí tó yé ibi tẹ́ ẹ rán wa láwa yìí o ibi tẹ́ ẹ ní tẹ́ ní ká máa lọ lọ lọ yìí o yorùbá lè sọ gbọ́dọ̀ dúró yorùbá sọ gbọ́dọ̀ sọ gbọ́dọ̀ dúró Ìgbòho owó bàbá dami ibi tẹ́ ẹ rán wa láṣẹ dé yìí o kò sákọni mọ́ nílẹ̀ yorùbá o ẹ̀yin ẹ̀yin nìkan náà ni o àmọ́ lóòótọ́ akọni ń bẹ nílẹ̀ yorùbá dáadáa ṣùgbọ́n a rí pé nínú àwọn akọni yẹn olóyè nìkan ló tá a rí ṣùgbọ́n ẹ tún bá wa yọ yẹn kúrò ń bẹ̀. ìdí rèé o tí ẹ fi gbọ́dọ̀ yọ nǹkan bíi méjì mẹ́ta ta dárúkọ yìí àkọ́kọ́ ẹ gbọ́dọ̀ lọ ọbẹ̀ pẹ̀lú yúnífọ̀mù Yorùbá Nation ẹ̀kejì ẹ gbọ́dọ̀ débẹ̀ láti máa pariwo olóyè ọba Adéyẹmọ ẹ̀kẹta ẹ nílò láti máa kọrin Ìgbòho ṣàbí dárúkọ bàbá wa Akíntóyè ìdí rèé tí ìkìlọ̀ yìí fi jáde fún gbogbo àwa tá a jẹ́ yorùbá nation ní ìwọ tó bá mọ̀ wípé ọmọ yorùbá nation gidi ni ẹ́ ìwọ náà mọ̀ pé a ní plan yẹn wa a dẹ̀ ní gbogbo nǹkan tí à ń ṣe láti fi jàjàgbara kúrò lóko ẹrú tá a bá dẹ̀ fẹ́ jáde fún plan yẹn wa yẹn rally náà dẹ̀ ní plan yẹn wa pé ká jáde káfẹ̀húnú wa hàn yorùbá nation la fẹ́ gbogbo aná la dẹ̀ mọ̀ pé bá a ṣe ń jáde àtẹ̀dìyẹ mọ́lẹ̀ rí bàbá akíntóyè a máa sọ sí wa létí kúlúkúlú ẹ̀yin ọmọ mi ẹ jẹ́jẹ́ o ẹ jẹ́jẹ́ o bàbá olóyè a máa kìlọ̀ fún wa ẹ jẹ́jẹ́ o rálì là ń lọ yìí o ẹja lọ kábọ̀ a gbọ́dọ̀ bẹ́ni kẹ́rìjà ẹ̀yin náà mọ̀ yẹn so nationwide protest eléyìí tó ń bọ̀ yìí yorùbá nation kan ló ní o ẹ̀yin ọmọ aládé ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ̀yin ọmọ yorùbá nation àwa ọmọ yorùbá nation àwa ọmọ yorùbá nation àwa ọmọ yorùbá nation nationwide rally tó ń bọ̀ yìí nationwide protest tó ń bọ̀ yìí àwa kọ́ la ní o yorùbá nation kọ́ ló ní o bàbá wo lóye ọmọ adéyẹmọ kọ́ ló gbé kalẹ̀ o bàbá professor Banji Akíntóyè kọ́ ló gbé kalẹ̀ o nationwide protest nínú nàìjíríà ni o òun lẹ̀ wò lọ́ọ̀kan yìí ẹ̀rí bẹ́ẹ̀ nàìjíríà náà sọ wọ́n sọ pé yorùbá nation eh, protesting rally nothing like that àbí protest rally nothing like that àwọn ò protest àwa kọ́ ló self determination làwa gbé lọ́wọ́ ẹ̀tọ́ wa dẹ̀ ní tá a bá dẹ̀ fẹ́ jáde rálì la fi ń jáde tí rálì bá dẹ̀ jáde ẹ̀yin náà mo bá ṣe é ṣe nǹkan wa ìrọ̀rùn ni so eléyìí tó dẹ̀ ń bọ̀ kì í ṣe pé bóyá wọ́n sọ pé jàgídíjàgbà bí wọ́n fẹ́ wọ́n fẹ́ ṣe jàgídíjàgbà nothing like that so ó kan gbogbo wa gbogbo aná àti yorùbá nation o àti biafra o àti bitubelt o àti middle belt o àti eh, eh, arẹwà nation gbogbo wa ló jọ kàn ṣùgbọ́n ìkìlọ̀ ọbẹ̀ ni pé tẹ́ ẹ bá ti ń lọ ẹ má wọṣọ Yorùbá nation bàbá wa Akíntóyè kọ́ ló dẹ̀ ràn yín iṣẹ́ Ìgbòho Òòṣà kọ́ ló dẹ̀ ràn yín iṣẹ́ kìdẹ́ ń ṣe pé báyà torí pé a Yorùbá nation ẹ̀ gbọ́dọ̀ jáde pé ẹ torí pé kì í ṣàwàlà nira ni a jáde èyí tó ń ṣẹlẹ̀ ìjọ ń ṣẹlẹ̀ everybody ni ilẹ̀ Nàìjíríà ọ̀la ṣe wà Nàìjíríà dẹ̀ ṣe fìyà jẹ wá so ẹ̀tọ́ wa ni láti jáde síta láti pariwo so ìkìlọ̀ tí wọ́n ní ká ṣe fún gbogbo àwọn ọmọ Yorùbá nation nìyẹn ní tilé toko ní pàtàkì àwa tá nílé ọ̀tá ò ní mú wa o ọ̀tá ò ní yọ̀ wá o ẹ jọ̀wọ́ tí ẹ bá dẹ̀ ń lọ ẹ̀yin tẹ́ bá ní ìkan ìbílẹ̀ lọ́wọ́ ẹ mú dání nítorí pé a rí fídíò kan mo ti lo fídíò yẹn lórí live video lónìí tí àwọn kan ti jáde tí wọ́n ti ń jẹ́ kó yé wa pé ẹ àwọn ò sọ pé kí Yorùbá nation má wáyé ṣùgbọ́n ọ̀nà tí ìjọba fẹ́ gbà ó yé ìjọba so ó ti dà pé wọ́n fẹ́ máa táàgì wa mọ́ nationwide rally eh, protest tó ń bọ̀ yìí rally náà la lè pè ṣá protest tó ń bọ̀ yìí ó dà pé wọ́n fẹ́ máa táàgì wa mọ́ so òun ni mo ṣe jáde fún gbogbo ọmọ Yorùbá lágbàáyé wípé yorùbá nation kan ló fẹ́ ṣe rally ló fẹ́ ṣe protest àmọ́ ah, kankan ń pa ẹ̀ o ìfẹ̀rúnúhàn àwọn ènìyàn wa àìríjẹ àìrímu wọn báwo lóṣèlú ṣe ń kówó wọn lọ tí wọ́n ra private jet tuntun fún Tinubu tí ilé tó wà mẹ́ tí ò sí nǹkan tó ṣe ṣùgbọ́n kan fowó wàrà wọ́n ná ninety billion lọ sí àjì àwọn ọmọ Yorùbá gbogbo ọmọ Nàìjíríà wọ́n lọ kú sí Mẹ́kà lọ́hùn-ún ninety billion wọ́n waste yẹn dànù àwọn agbanipa ń pa àwọn èèyàn wa every blessed day agbanipa ò dáwọ́ dúró àwọn agbanipa wà ń bẹ̀ àwọn tí wọ́n ń lo àwọn sísá wa tí wọ́n gbé olóṣó lé lórí ìtọ́ni olóṣó ni wọ́n kọ́ máa fi wọ́n ṣẹ́ṣó wọ́n pa wọ́n lójoojúmọ́ bẹ́ẹ̀ làwọn fúlàní wọ́n fẹ́ sọ ilẹ̀ wa dahoro kó má sí oúnjẹ kankan mọ́ wọ́n pa àwọn àgbẹ̀ wa lóko Dàpọ̀ Abíọ́dún jáde ó jẹ́ kó yé wa pé ọ̀nà tó wà ní ibi tó ń jẹ gómìnà ní lórí o ní state tó ń wà pé wọn ò lè ṣe fọ́dún mẹ́jọ pé ọdún mẹ́jọ ò lè parí ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin mọ iye owó tí wọ́n gbà ní sálárì wardrobe allowance wà ńbẹ̀ oríṣiríṣi allowance wà ńbẹ̀ ẹ mọ iye tí wọ́n sọ fáwọn sẹ́nitọ̀ owó constituency wa ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n gbogbo owó yìí wọ́n ń gbé ní dọ́là lọ òkè òkun wọ́n fi àwọn ọmọ Yorùbá sínú ìyà so òun ni protest tá a fẹ́ jáde fún tí gbogbo wa dẹ̀ gbọ́dọ̀ jáde láti fẹ̀rù dùn wa o so kì í ṣe Yorùbá nation ló sponsor ẹ o fún ẹ̀yin dọ̀pẹ̀mú ẹ̀yin dìdìrìn ẹ̀yin ọ̀dẹ̀ kan tẹ ẹ jáde tẹ ní ẹ àsọ kí yorùbá nation má wáyé kí ló kọ yorùbá nation pẹ̀lú nationwide protest tí wọ́n gbé fún tó ń gbé tó ní wọ́n fẹ́ ṣe nínú nàìjíríà kí ló kàn so ẹ yorùbá nation ó yàtọ̀ sí ó yàtọ̀ gédégédé sí protest tó fẹ́ lọ tó tó fẹ́ jáde so ẹ̀yin ọmọ ìyá wa ìmọ̀ràn mi rèé fún yín tẹ́ ẹ bá fẹ́ lọ ẹ dira láti sì ń lọ ẹ lọ máa jata ẹ lọ máa jepo ẹ lọ máa jiyọ ẹ lọ máa jẹfọ ẹ múra dáadáa lọ́wọ́ ẹni ọlọ́pàá tẹ bá dẹ̀ ní pé kojú ìjà sí yín ẹ make sure pé ọlọ́pàá yẹn ẹ make sure pé ọlọ́pàá yẹn náà délé padà láti lọ fojú rọmọ ẹ láti lọ fojú ráyà ẹ ẹ make sure pé kò padà sílé torí ohun tí wọ́n ṣe fún wa ní ensas egbò ẹ̀ ó sì ó sì jẹ́ ó sì dàbí àdá àjínà sí wa lára lọ́jọ́ tòní àwọn òbí kò tí ì fojú kọ ọmọ wọn dì sí i so ìyẹn ò dẹ̀ wọn ò dẹ̀ gbọ́dọ̀ fi yẹn discourage wa torí n tó fẹ́ ṣe náà nìyẹn wọ́n fẹ́ discourage wa ni òun ni wọ́n ṣe nílẹ̀ kí toge tó la wọ́n máa lé yẹn tí wọ́n fi jáde ní ìjáde pé ẹ tí hundred bá jáde ó lè jẹ́ tààtì péré ló máa padà àwọn méjì àwọn sẹ́wùtì tó kù wọ́n máa pa wọ́n so ẹ múra lọ́wọ́ a lè dákẹ́ bí eléyìí tí gbogbo àfi máa panu ọ̀dọ́ òrógolo ẹ̀ ń jáde skul abẹ́ ẹ̀gbọ́n ti ọ̀dọ́ tún nílùú èkìtì àbí ìlú òní àbí ìjẹ̀bú ni ó ti graduate ó ti jáde ó ti kọ́ ó ti ó ti jáde yunifásitì kò ríṣẹ́ fi ṣe ó lọ fi ń dáko inú oko yẹn náà ni fúlàní tẹ̀lé lọ torí pé ó rí pé ó jí ọ̀dọ́ eléyìí sangun eléyìí sì lè provide oúnjẹ sílùú dáadáa wọ́n lọ bẹ̀ wọ́n gbẹ̀mí ẹ̀ wọ́n pa sọnù ṣé bá a ṣe fẹ́ máa bá a lọ nìyẹn ohun tí wọ́n fẹ́ máa jẹ́ kó igbó tí gbogbo nǹkan tó fẹ́ kó máa ṣẹlẹ̀ ní ilẹ̀ wa nìyẹn ṣé bá a ṣe máa lajú lẹ̀ rí tí gbogbo ẹ̀ máa lọ báyìí ẹ má jà bẹ̀rù ikú o torí pé wọ́n ní ẹni máàkù kì í joyè ilé bàbá ẹ̀ yorùbá ló sọ dẹ̀ nítumọ̀ tí yorùbá fi pòwe yẹn máàkù kì í jo kì í rólé ilé bàbá ẹ̀ jẹ mi ò lè wá kú kan kò ní rólé kò lè joyè ilé bàbá ẹ̀ so bẹ́ẹ̀ gẹ́lẹ́ the same thing apply to us so ẹ já dìde ẹ já gba òótọ́ sí wa ẹjá dìde ẹjá kọ ìyà yìí ẹjá sọ pé ìyà yìí ti tó gẹ́ so bó ṣe jẹ́ nìyẹn o ẹ̀yin ọmọ àwa ọmọ Yorùbá nation ẹ dákun ẹ dábọ̀ mo tútù sọ lẹ́ẹ̀kan sí tí ẹ bá ń lọ síbi nationwide protest tó ń bọ̀ yìí ẹ má wọṣọ Yorùbá nation lọ ẹ má dẹ̀ dọ́hùn lọ máa kọrin Ìgbòho ṣàwówó bàbá dámì no Ìgbòho ràn yín iṣẹ́ dóònà tí Ìgbòho náà bá wà nílé òun náà bá ẹ̀yin ènìyàn wa kẹ́dùn ó lè jáde pé ẹ̀yin ìjọba ẹ dáhùn ẹ báyìí ó ti yé torí pé aláàánú mẹ̀kúnnù ni bàbá yìí òun oh, ló fi máa ṣe bẹ́ẹ̀ o aláàánú mẹ̀kúnnù ni so ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn náà rí so ẹ má jáde lọ máa pariwo Ìgbòho ṣàkan ẹ bàbá Akíntóyè kan ẹ Yorùbá nation kan ẹ jọ̀ọ́ yorùbá nation rán wa ń ṣẹ́ ṣùgbọ́n ohun tó wà nílẹ̀ yìí ti gbogbo wa ní àjọṣe gbogbo wa ní mi tẹ bá wọn fẹ́ béèrè lọ́wọ́ mi pé kí nìdí tá a fi sọ wípé tí ẹ bá lọ sí nationwide protest yìí pé kẹ má dárúkọ olóyè ọmọ adéyẹmọ kẹ má dẹ̀ dárúkọ bàbá wa akíntóyè bẹ́ẹ̀ dẹ̀ rèé kẹ má wọṣọ yorùbá nation lọ mo sọ lẹ́ẹ̀kan mo ní fídíò kan jáde tí àwọn kan tí wọ́n pera wọn lágbẹ̀kọ́yà ẹgbẹ́ àgbẹ̀kọ́yà lọ́ndà ọ̀làríwájú akẹ́kàkà tí ó ti fìgbà tí ọ̀gá wọn akẹ́kàkà yẹn ti fìgbà kan rí ṣe fídíò kan jáde pẹ̀lú àpótí ẹ̀rí ó jẹ́ kó yé wa nínú fídíò yìí pé tí ìjọba bá pàṣẹ pé kó o súnmọ́ àwọn ọmọ Yorùbá nation ó ti yé pé òun máa súnmọ́ wa pé ìjọba lòun bá ṣe òun ò bá Yorùbá ṣe ní tí ìjọba bá sọ lòun máa tẹ̀lé akẹ́kàkà yìí ló tún wá kó àwọn ọmọ ẹ̀ jáde òun àti Gani Adams ti jọ ṣe ìpàdé papọ̀ bọ̀bá yìí ló tún wá jáde báyìí pé tí àwọn hundred bá jáde agbára ní thirty nínú wa fi máa padà wọlé ní nationwide protest tó ń bọ̀ yẹn nationwide protest yìí wọ́n ń jẹ́ kó yé wa pé tá a bá lọ ó ṣe ṣe ká má padà wálé gẹ́gẹ́ bí àwọn ọmọ lẹ́yìn akẹ́kàkà tẹ́bàdé mo máa dọ̀nà màá fẹ́ kẹ́ wo ìdí tá a fi sọ̀rọ̀ yẹn màá fẹ́ kẹ́ wo àwọn fídíò yẹn náà ń sìn níbi tó ti sọ̀rọ̀ yẹn mo mú fídíò yìí wá short ní kúkúrú kẹ́ẹ̀bà lè bá wa tètè ṣíà ẹ̀ ní kó délé kó dókè òkun kí gbogbo àwọn ará òkè òkun rí ní pàtàkì yìí tẹ̀ ń bẹ́ lé ọmọ ẹ̀yẹ wa ń sọ nísìnyí nínú ọ̀rọ̀ tó sọ ẹ máa gbọ́ nínú fídíò yìí ó sọ ń bẹ̀ pé òun ò ní kí Yorùbá nation má wáyé ṣùgbọ́n àwọn òjàjàǹgbara tó fi máa dàlúrú ṣé ni bó ti táàgì wá ń bẹ̀ yẹn pé àwa ó wá rí pé àwa gangan la gbé nationwide protest yẹn jáde ẹ má dẹ̀ gbàgbọ́ ọ̀gá ẹ̀ ti sọ pé tí ìjọba bá pàṣẹ òun máa gbé súnmọ́ wa ó dẹ̀ tún sọ pé nígbà tí Bọ́lá abẹ́ Tinubu kí ló dé tó jẹ́ pé ìgbà yẹn la fẹ́ jáde ẹ̀yin náà mọ gbogbo bí ìlú ṣe brúta báyìí nígbà Tinubu àti Buhari ìjẹ́ ìyàtọ̀ wà láàrin méjèèjì ìyàtọ̀ tá a máa sọ sí ni pé pípa àwọn Fúlàní tún ó tún ó tún lékenkà ṣèbí ẹgbọ́n táwọn tó ń so tó ń so tó ń so bọ́ǹbù bọ́ra tó bá yá tó bá pẹ́ tó bá yá wọ́n gbọ̀n ní south west so it's better ká tètè dìde ń sìn kó tó di pé wọ́n pa àwọn ọmọ ìyá wa tán ṣùgbọ́n àwọn gáìsì yẹn jẹ́ kó yé wa wípé yorùbá nation ló dẹ̀ pé ó wà nídìí orò tó rò fi ń ké pé àwọn gangan gangan ló ní protest yẹn òun la fi sọ fún yín pé ẹ jọ̀wọ́ àwa mọ̀ pé kì í ṣe yorùbá nation ló ní àwa mọ̀ pé kì í ṣe yorùbá nation ló ló ló gbé protest yìí kalẹ̀ protest nàìjíríà ní fáwọn ọmọ nàìjíríà tí wọ́n rí gbogbo bó ṣe ń lọ fún wọn àwọn ló gbé dìde so ìdí nìyẹn tá a fi sọ fún pé ẹ jọ ẹ má wọ ẹ má ẹ má ẹ má ẹ ẹ má wọṣọ yorùbá nation lọ ẹ má dẹ̀ pariwo bàbá akíntóyè ẹ má pariwo bàbá olóyè ìgbòho torí pé nàìjíríà ló ní rally lónìí protest àwọn ọmọ nàìjíríà lónìí so mo dẹ̀ sọ ṣẹ́ni lẹ́yìn ìgbà tẹ́ bá tún rójú àwọn aráabí ẹ ya fọ́tò wọn kẹ́ni lọ́wọ́ tó bá lóhun tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn kẹ́ ẹ lè wá ọmọ àtìyàwó àtàwọn gangan fúnra wọn kẹ́ ẹ wá wọn kàn kẹ́yìn náà kí wọn kẹ́ ẹ kí wọn tó bá lóhun tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn kẹ́ ẹ ti mọ̀ pé ẹ rí i pé wọ́n dárúkọ Gani Adams ń bẹ̀ tí wọ́n ní olórí wọn ní pé ọ̀gá wọn náà kò sọ ní sọ pé kọ́ máa jáde ẹ máa rí nínú fídíò tí mo fẹ́ fún yín ẹ máa rí gbọ́ kẹ́ bá mi mọ̀ pé ẹ̀yìnkùlé lọ̀tá wà inú ilé gangan la ṣe ní gbé ẹ̀yin èèyàn mi ìdí nìyẹn o tá a fi sọ wípé kí ẹ má ṣe kíni kẹ́ má lọ fún protest ẹ farabalẹ̀ dáadáa ẹ wo àwọn fídíò bíi méjì. Àgbẹ̀kọ̀yà Security Movement of Nigeria ìbàjẹ́ bọ́ọ̀lù ògiri ń zù ilẹ̀ agbèwà kù ní gbọ̀dà lọ́dún àgbẹ̀kọ̀yà mo fẹ́ fi àsìkò yìí èmi comrade saheed adébáṣán Lagos State operation àgbẹ̀kọ̀yà security movement of Nigeria mo fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo àwa èèyàn ọmọ nàìjíríà ní tilé toko mo gbọ́pọ́ ní august one pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ rally nípa end nàìjíríà mo fẹ́ jẹ́ kẹ́ jẹ́ ká mọ nǹkan kan pé a ṣẹ̀ṣẹ̀ ń protest ní nàìjíríà ọmọ ọlọ́mọ ọlọ́dẹ̀ ń pè lábẹ́gúndé gbogbo àwọn òbí wa nílùú nàìjíríà ìwọ̀n ní fojú sunkún wa. mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ yí pé àwọn kan ló wà tó fi wá ń tajà ẹ lọ protest èèyàn hundred á jáde wọ́n pa seventy gbogbo àwọn èèyàn tó ti pa lọ́wọ́n protesting tó ti ń lọ èwo lẹ ti rí recovery yẹn èwo lẹ gbọ́ pé bí báyìí ló bọ́ sí ọlọ́run ò ní jẹ́ ká fi ilé ayé wa ká fi ṣòfò dànù ìgbà tí yorùbá ò sí ń bẹ̀ táwùsá wà ń bẹ̀ a ní nàìjíríà ò dáa kò dáa kò dáa kò dáa kò dáa yẹn náà ń sìn yìí àríbì kankan tó já sí tó fi bọ́ sọ́wọ́ yorùbá nígbà tí yorùbá wá wà ńbẹ̀ ń ibo làwa yorùbá wá fẹ́ gbà ṣáwa yorùbá gangan la wá fẹ́ palẹ̀mọ́ yorùbá kúrò ní àní yorùbá nation ò ní sí gbogbo nǹkan tí ìjọba bá fẹ́ ṣe ọwọ́ ara wọn ló wà wọ́n mọ nǹkan tó ń ṣe àwa Àgbẹ̀kọ̀yà security movement of Nigeria especially Lagos State Ogedon zone láti abẹ́ ọ̀gá wa Tọ́láṣẹ́ Ọláréwájú aka òṣàkóńdà. àwa àtẹ̀lé èèyàn kankan láti lọ ṣe any protest ní nàìjíríà fún end of nigeria àbí nigeria end nigeria is one we are one nigeria àdẹ̀gbà àbẹ̀tẹ́lẹ̀ kankan lọ́wọ́ èèyàn kankan ìwọ tó bá jó ní jàǹgbara tó jẹ́ àgbẹ̀kọ̀yà tiẹ̀ tí ò nórúkọ àbí o jẹ́ bákan ọ̀gá wa ní inú Oòduà OPC ọ̀gá wa Gani Adamson ló kún wọn fẹ́ Oòduà bàbá ò pé anybody pé ẹ jáde ẹ wá protest àwọn tó dẹ̀ jájìjàgbara fúnlẹ̀ Yorùbá mi náà ò pé pé ẹ wá protest àwa Àgbẹ̀kọ̀yà security movement of Nigeria àwa ò àtẹ̀lé anybody láti ṣe protest kankan àṣe ìjàngbara tàwa láti fi da ilẹ̀ Yorùbá rú ẹni tó bá tẹ̀lé wọn protest tó bá mú ẹ wá ṣẹ́wọ̀n àjàgbé. wàá ẹni bọ́dì. bẹ́ẹ̀ ni tó bá mú ẹ tán ìgbà yẹn ló máa mọ ipò ní. bẹ́ẹ̀ náà ṣùgbọ́n àwa Àgbẹ̀kọ̀yà Security Movement of Nigeria tìbàjẹ́ bọ̀lẹ̀ we work with government nǹkan tíjọba bá sọ òun la máa ṣe ó ti yé yín sìn àmọ́ pé ìlú nàìjíríà yóò máa da lọ́jọ́ kan ìlú nàìjíríà ò dẹ̀ ní bàjẹ́ ọkàn wa máa balẹ̀ àṣírí wa máa bò ní nàìjíríà gbogbo bí ta fẹ́ kó da sí báyìí kò ní bọ́ sígbà míì ayé tinubu yìí bọ́lá ahmed tinubu president nàìjíríà wa lọ́wọ́lọ́wọ́ iná ayé yìí náà ló máa rí sí iná àwa máa rí tiwa mú àwọn tó kù náà rí tiwọn mú sórí ẹni tí ó gbọ́n láwẹ̀ ń gbò yúùtù tí ó lè ṣiṣẹ́ lè bí ń pa ah. bẹ́ẹ̀ ni lọ ṣiṣẹ́ ìwọ tó kàwé tó fẹ́ jẹ president ó kàwé ó fẹ́ ṣiṣẹ́ lọ́fíìsì lọ ṣe lọ ṣe bíríkìlà kó gba five thousand. àbí kábíńtà. ó eh, fẹ́ ṣiṣẹ́ ó fẹ́ dolówó ọwọ́ ni wọ́n fẹ́ kó tẹ̀sí wọn ló kọ́kọ́ jáde ọ̀ọ́ṣẹ́ wọn. ló kù sí eh. ẹ̀wọ̀n ló sì kù sí. èmi akọ́gun bàgìdán mo sọ bẹ́ẹ̀ Ìgbòho bàgìdán. ìgbòho bàbá kékeré tí o ṣe gbé. Eh. ikọ́ nípa those four hour wood. great great Àgbẹ̀kọ̀yà security movement of Nigeria. Àgbẹ̀kọ̀yà ilẹ̀ àgbẹ̀wà ilẹ̀ àgbẹ̀wà kò ní gbọ́dọ̀ lọ. Àgbẹ̀kọ̀yà ilẹ̀ àgbẹ̀wà ilẹ̀ àgbẹ̀wà. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a kí gbogbo ẹ̀yin àgbààgbà jákèjádò àgbáyé pàápàá jùlọ ẹ̀yin ìyá múlẹ̀ ayé rọmọ lọ́rùn ẹ̀yin bàbá tó di òpó ayé mú tí ò jẹ́ kí ayé doríkodò gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ àpótí ẹ̀rí ẹ̀rí ṣẹ́gun ìtẹ̀síwájú ọmọkọ ilẹ̀ Yorùbá mo wà pẹ̀lú àwọn ọ̀gá wa lénìí mo kọ́kọ́ wá kí wọn ná torí pé wọ́n ní ní kẹ́ni ṣèmí lọ́jọ́ tó gún bá le olójú ẹni tó ń dúró ẹ ti mọ̀ wípé gbogbo ibi tí wọ́n bá ti ń ṣe ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá fún ètò ààbò ibẹ̀ lẹ́tìmárí májèmọ́ foundation lẹ́tìmárí àpótí ẹ̀rí pàápàá jùlọ ìrìn àjò yìí láàrin títí ta dé inú àgbẹ́kọ̀yà bó tiẹ̀ jẹ́ pé àwọn kan ń ṣe àgbẹ́kọ̀yà wọ́n sì wọ́n pè wọ́n sì wọ́n interpret ṣùgbọ́n àgbẹ́kọ̀yà security àwọn ò bájọba jà wọn kì í ṣe Yorùbá nation àwọn dá dúró wọn ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn dúró gẹ́gẹ́ bí àmì látọwọ́ àwọn àgbààgbà àròkò látọ̀dọ̀ àwọn àgbààgbà fúnlẹ̀ Yorùbá fún ètò ààbò jákèjádò ni kì í sọ̀rọ̀ Yorùbá nation lélẹ́yìí o wọn ò dẹ̀ takò jọba kódà ìgbà tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin èmi àtàwọn SARS àwọn àwọn task force lẹ́kọ̀ọ́ tó nítorí mo dé fìlà gbẹ́kọ̀yà mi ò bá wọn jà mi ò bá wọn ṣe nǹkan torí pé àwọn kì í ṣe ọ̀tá ìjọba mo ní kọ́ni ìṣòwò ibi tó bá ń lọ ni a ò rẹ́ nìkan kan gbogbo ẹni tí mo pe o mi ò àwọn tó fẹ́ yọjú tí ò lè yọjú kò ságbára ni o ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó fún wa ní akíkanjú ọmọ ọkọ ilẹ̀ Yorùbá bàbá mi ọ̀gá mi tí gbogbo èèyàn mọ̀ sí Òṣàkóńgà wọ́n máa ń kí àwọn bàbá kan pé kò jáde nílé iṣẹ́ ń dáhùn iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu ń lọ nígboro wọn ò débẹ̀ wọ́n kàn ránṣẹ́ ni lóòótọ́ àwọn yẹn kọ́kọ́ ti agídí bọlẹ̀ fáwọn òní gbà ṣùgbọ́n nígbà tí iṣẹ́ kan iṣẹ́ wọ́n rí wípé àwọn eléyìí yàtọ̀ láàrin àgbẹ̀kọ̀yà wọ́n yàtọ̀ sáwọn àgbẹ̀kọ̀yà tó ń jírin kó wọ́n yàtọ̀ sáwọn àgbẹ̀kọ̀yà tó lọ ń fọ́ ṣọ́ọ̀bù wọ́n yàtọ̀ sáwọn tí ò lọ́gàá tí ò ní orientation tọkọ̀ máa kó sí uniform tí wọ́n láwọn àgbẹ̀kọ̀yà tẹ́nibọ̀dì lè kó ṣe ń jì wọn lọ́wọ́ tí wọ́n dédé bọ́ sí tí wọ́n máa ṣe rédèrèdè kiri. májẹ̀mú wà láàrin tí wọ́n ń bí ìmùlẹ̀ tó gbóná ó wà láàrin tí wọ́n ń bí ó lè wà nú ẹgbẹ́ ìkóṣe yamayama wọ́n dẹ̀ ní kó tó kó sọ̀rọ̀ wọ́n ní kí n fi sọ gbogbo ọmọ Yorùbá ẹnikẹ́ni tẹ́ bá rí aṣọ àgbékọ̀yà lọ́rùn ẹ̀ tó bá ṣe mọ̀nàmọ̀nà ẹ pè wá tẹ bá pè wá ti bàjẹ́ bọ́ọ̀lẹ̀ lápẹ́ bí màá fẹ́ káwọn ọ̀gá kan fẹnu ara wọn sọ̀rọ̀ ń tọ́ bá ní fún gbogbo ọmọ Yorùbá you are welcome sir. Àgbẹ̀kọ̀yà ìyá gbé wá Àgbẹ̀kọ̀yà ìṣọ̀kan ìyá gbé wá kò ní gbọ́dọ̀ lẹ o. àṣẹ. orúkọ tèmi ni comrade tọ́láṣí ọlárìnwájú èké ìṣàgbẹ́kọ̀yà ìbàjẹ́bọ̀lẹ̀ wà o tí mo jẹ́ commander general kò lẹ́kàárọ̀ òjì fún gbàgbẹ́kọ̀yà security movement ojúlówó ọmọ akéka kan ibi àgbéwá kò ní gbọ́dọ̀ yẹn. mò ń fi àsìkò yìí sọ fún gbogbo wa pé Àgbẹ̀kọ̀yà síkírọ́rìtì àwa dá dúró gédéńgbé ni àwa ò kì í ṣe agitétọ̀ àdẹ̀ ni ní ìmọ̀ràn àbí ní ọkàn fún ìgbà kankan láti bá ìjọba jà ìkọ́sẹ̀ wa ní ìmọ̀ pé ọ̀tá ìjọba ọ̀tá ọlọ́run ọba ni ojúlówó ọmọ akẹ́kàkà làwa táwọn òdẹ ní ní ọkàn láti bá ìjọba jà. ó túmọ̀ sí pé àgbẹ̀kọ̀yà security kì í ṣe agitator. àgbẹ̀kọ̀yà security kì í ṣe agitator. àwọn dúró lọ́wọ́ anybody àdúró lórí ètò ààbò ni because gbogbo àwọn tó ń ṣe jákujàku yìí pé àwọn yorùbá gbá yorùbá wo most of ọmọ ẹran ni wọn nígbà tí haúsá wà ń bẹ̀rẹ̀ sọ pé fẹ́ yà ó yẹ gbà tí yóò bá wá wà mẹ́rin lọ́gbẹ́ fẹ́ lọ dá dúró kan hmm. torí ẹ ẹ̀kọ́ tẹ̀ wá kọ́ lọ́dọ̀ bàbá wa ké kaka láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba lórí ètò ààbò ìlú fúnlẹ̀ Yorùbá fúnlẹ̀ Yorùbá àti gbogbo wọn Nàìjíríà hmm. kárò òjire hmm. torí ìdí èyí mo rọ ọtí létoko ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti má ṣe ìmọ̀ràn láti ṣe kíni láti bá ìjọba jà láti dàlúrú àgbẹ̀kọ̀yà security àwọn ò náwó sí o hmm. tí ìjọba bá dẹ̀ pè pé ká súnmọ́ yín a máa súnmọ́ yín o hmm. gbogbo ẹgbẹ́ tẹ́ ń kálukú bá máa ṣe ẹgbẹ́ tẹ́ bá mọ̀ túmọ̀ ẹ̀yin tẹ́ ṣe kí ni. ó ní kẹ́ ẹ ṣe o. ẹ̀yin kọ́ lè máa kọ́ àwọn pé káwọn máa bá jọba jà o. ìbá hmm. yẹn láti máa ṣe láti fọwọ́sowọ́pọ̀ láti gbé ètò ààbò ìlú ládùúgẹ alẹ́ láti bá yín ṣe. ìbá lè fẹ́ kọ́ wa láti bá jọba jà ni a máa fi yín kẹ́ máa bá ti kẹ́ máa ṣe tí yín lọ ní o. àgbẹ̀kọ̀yà security òun bá jọba jà o ẹ ṣe ẹ ṣe bàbá kò yẹ bọ́. fídíò náà ni ẹsẹ̀ ìwòtán yẹn ṣẹ́yìn náà ti rí ìdíbẹ́ yẹn tá a fi sọ pé ẹ má wọṣọ Yorùbá Nation lọ ẹ má jáde ní jáde pé Yorùbá Nation rẹ bàbá bàjẹ Akíntóyè iṣẹ́ yín tẹ̀síwájú o olóyè Ìgbòho iṣẹ́ yín tẹ̀síwájú no no no no no à nídìí ẹ ìdí tá a fi nídìí ẹ la fi sọ̀rọ̀ yẹn so tó bá wá tásìkò tí Yorùbá Nation rally bá wá fẹ́ jáde ẹ jẹ́ máa wò wọ́n kí ìjọba pàṣẹ kan gbé súnmọ́ wa àwọn náà mọ̀ pé àkì í ṣọmọ àlè àwọn náà mọ̀ pé ẹ̀ẹ́n Yorùbá nation Ìgbòho òkèrè nú ayé Ìgbòho dẹ̀ lọ́mọ lẹ́yìn tó jẹ́ akíkanjú ní ilẹ̀ Yorùbá ara wa tó o bá sọ pé o yí lórí àwọn tó yí lórí jù ẹ lọ wọ́n bẹ lọ́dọ̀ Ìgbòho tá a yí lórí gidi gan tí o bá sọ pé o lágbára àwa tá a ní jù ẹ lọ à ń bẹ lẹ́yìn Ìgbòho so ìyẹn tá a bá fẹ́ bẹ̀rẹ̀ rálì tiwa ṣùgbọ́n eléyìí báyìí kì í ṣe rálì wa so ìdí àti ìtumọ̀ nìyẹn tá a fi sọ fún yín tó bá wá ní nǹkan tó ṣẹlẹ̀ lọ́kọ́ bá ní pé àwọn olórí burúkú yìí gan fúnra wọn náà máa lọ kó aṣọ Yorùbá nation wọ̀ tó máa bẹ̀rẹ̀ sí ní máa pariwo Yorùbá nation Yorùbá nation so òun láṣẹ tètè sọ̀rọ̀ síta kẹ́ẹ̀dẹ̀ bá wa ṣíà ẹ̀ a ò mọ̀ nípa ẹ o Ìgbòho ò mọ̀ nípa ẹ o ṣùgbọ́n gbogbo wa lọ́kàn gbogbo wa la dẹ̀ gbọ́dọ̀ jáde so bó ṣe jẹ́ láàrin yẹn nìyẹn ẹ̀yin olólùfẹ́ mi ẹ dákun ẹ dábọ̀ ẹ bá mi share ètò yìí ojú òní tì yín o ẹ ṣe mo dúpẹ́ ẹjọ́ dọ́dọ̀ gbogbo ọmọ Yorùbá pátápátá tó fẹ́ jáde fún protest yìí kí wọ́n lè mọ̀ kọ́tà sọ kí ọ̀tá kómi má bàa tẹ̀yìn wọ̀gbí lẹ́nu ọ̀tá ò ní rí wa mú o omi ò ní tẹ̀yìn bọ̀ bí wa lẹ́nu o lágbára Elédùmarè a máa dé ilẹ̀ lérí wa gbogbo nǹkan táwọn aṣíwájú wa ti tò kò ní bàjẹ́ láíláí kò ní tọwọ́ mi bàjẹ́ kò ní tọwọ́ rẹ bàjẹ́ lágbára Elédùmarè ilẹ̀ lérí yìí a máa débẹ̀ lágbára adẹ́dàṣẹ̀dá mo mú ètò yìí wá ní kétúpé tẹ́lẹ̀ tètè rí kókó inú ìròyìn wa àti torí ohun tá torí ẹ̀ jáde ẹ̀ ṣe mo o ó dàbọ̀ bye bye.